ènìyàn fi àánú rẹ̀ hàn sí mi alánú ni ọ́ alánú ni ọ́ alánú ni ọ́ fi àánú hàn sí mi alánú ni ọ́. lọ́la nínú ìpinnu fún sùúrù rẹ fún àánú rẹ fún ìfẹ́ rẹ o. mo gbé ọ̀gá fún sùúrù rẹ fún sùúrù rẹ ó lọ́ra láti bínú o ó dẹ̀ lọ́ra nínú ìbínú mo gbé ọ̀gá fún sùúrù rẹ ó lọ́ra láti bínú o ó dẹ̀ lọ́ra nínú ìbínú.